sàn ní báàbò rìbá wọ̀sọ̀rọ̀ báàbò rìbá ọ̀rọ̀ nípa rìbá àti kọ́rùkù kọ́rùkù ti onínáhù kọ́ o. àwọn tí àwọn wí ní sẹ́rí pé tó bá yẹ pé nù láńgbéèjì ni gírámà lárúbáwá bí wọn bá dákọ̀ kọ́rùkù àmọ́ rẹ̀ ti fún àlàyé fún olù àbí. àmọ́ bí wọn bá dákọ̀ kọ́rùkù nù fítíwù ọ̀sán ní káwọn ń wí o gbogbo fánù kọ̀ọ̀kan lónìí tí wọ́n ń pè kí ni tí wọ́n ń pè ká kọ̀ọ̀kan. àwọn náwó oní táwọn ó kó kábàrù àbí ẹ bá dọ́dọ̀ àwọn aládìísì ọ̀tọ̀ ní kábàrù lọ́dọ̀ ọ̀sùn wọn. bákan náà nílé yìí náà àtọ́rùfù nínú fídíò ẹbí kí ni túmọ̀ rẹ̀ ẹ́ bèrè dèjè àwọn tí ń tẹ́wó kò sí ń jẹ́ sọ́rùfù nù kì í tẹ́ ìfi owó kan gbáà owó mi jíjẹ sọ́rùfù nínú fíkìwù èyí ṣe sọ́rùfù fún àlàyé fún mi. àsọ́rùfù nínú fíkìwù òun ni kí ni irú àwọn bìrú ìdèkè àtẹnudí ọ̀sẹ̀ ẹ̀sẹ̀ bìrú ìdèkè náà ti ń ṣẹ̀ṣẹ̀ lábẹ́lé náà gbogbo bí ẹ ti ń fẹ́ nìkan lówó kan tí ń fi ń gba irú owó mi lápèjúwe ń ṣe náírà ń fi ń gba dọ́là àbí ń ṣe rìálì ń fi ń gba náírà àbí kọ́rùbù lè ṣẹlẹ̀ nínú ojú owó kan gan fúnra rẹ̀ lọ́nà wo tí ń ṣe owó pépà ní fi ń gba owó sílẹ̀ sílẹ̀ àbí kọ́ìn bíi kọ́bọ̀ bíi nǹkan tí ẹ̀ sí mọ́ nàìjíríà ní ìṣẹ̀lẹ̀ àbókù. èyí ò náà ìdájọ́ sọ́rùfù ń bẹ fún inú ṣẹ̀ríà kò sí ní tí ìsìlámù ọ̀dá sí kọ́dà bọ́ bá máa ó ní òfin tó gbọ́dọ̀ tẹ̀lé tọ́lá mọ̀ pé ní gidi ni ọ́ ọ̀rọ̀ nípa rẹ̀ ní báàbù eléyìí báàbù rìbá ọ̀fọ̀ ọ̀rọ̀ nípa rìbá gbogbo alamọ̀dínjẹ́ rìbá àbí owó èlé náà. tó bẹ̀rẹ̀ yìí ẹ jẹ́ kí n fún yín lára nǹkan kan. ẹ wò tí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kìtàbù kìtàbù ọ̀rọ̀ nípa kíni títà ríra ọjà ó ti tó mélòó àbí sábàbù kéré nìkan tó tù márùn. àwa sì mẹ́nu bọ̀rọ̀ rí báàbò ní ẹ̀wọ̀ gbòǹtà ti ń kábọ̀. tí mo fẹ́ sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ tí ọmọ ìsìláàmù ṣe kún tó dábà ní ọ̀rọ̀ títà rírọ̀ ọjà ìfọ̀kànlá mẹ́jẹ ìbá nìkan ló ń rò pé ṣẹ̀rí àkọ́ ọmọ pé ń ti ń bẹ lẹ́yìn ẹ̀fà tó gbèdé lọ ẹ̀wọ̀ láti gbà tá a ti bẹ̀rẹ̀ láti bí oṣù márùn-ún kí àkéwò tí kan ọ̀rọ̀ ìbá ẹ ti wà ìmọ̀ye àwọn òwò téèyàn gbọ́dọ̀ ṣe tá a ti kà sẹ́yìn. eléyìí ni ká àkíyèsí wa gbogbo àwa tá à ń ṣe Islamic cooperative eh, èrò dáadáa lẹ́ni gbogbo ẹni tí ń ṣẹgbẹ́ alájẹsẹ́kù pé kò ní í ṣèlè ń bi tiwa àbí Islamic cooperative láwọn tí wọ́n ń ṣe islamic banking ṣe kò ní í ṣe lè ń di tiwa. ọ̀pọ̀lọpọ̀ wọn máa ti gbọ́ wọn máa rò pé ntí wọ́n sọ cooperative di islamic nìkan ní májèlúbá wọ́n máa wá jẹun tó ju ìbá lọ. ẹ wo gbogbo àwọn irú ọjà tá a fi ń kà sẹ́yìn yìí wọ́n lè máa wá kó sínú ẹ̀ wọ́n tiẹ̀ ń kó sínú ẹ̀ wọ́n sì máa ní islamic ni ẹ dákun tó islamic ẹ̀yà pàkíyèsí ara wa ẹ̀yìn ẹ̀ wo tí àfa àlùmọ́kìdí ṣiṣẹ́ ń bì àìmọye àwọn àhàdé oríṣiríṣi ìdájọ́ láti kàtẹ́yìn lọ́sọ̀tọ̀ wa mẹ́nu lọ́rọ̀ ìbá àyẹ̀kẹ́ kí ìbá ó kò ń bí ọ̀rọ̀ ìsìláàmù fẹ́ àmọ́ kì í ṣe rìbá nìkan lọ́lọ́run kọ́ ń pa títà ríra ọjà kéèyàn wá di lọ́dọ̀ àwọn àlùfáà tún náà gbogbo ìdájọ́ tó rò mọ́ irú ọjà olólera نعم باب الربا والصرف pàkíyèsí wa nìyẹn. náà báàbò rìbá عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الذهب بالذهب ربا إلا هاء وهاء والفضة بالفضة ربا إلا هاء وهاء والبر بالبر ربا إلا هاء وهاء والشعير بالشعير ربا إلا هاء وهاء قرآن نبوة محمد صلى الله عليه وسلم في أوقاوى عمر بن الخطاب أمير المؤمنين رضي الله عنه صلى الله عليه وسلم قرآن نبوة محمد صلى الله عليه وسلم azahabu bi zahabi ká fi góòlù gba góòlù kéèyàn fi kíni ó fi góòlù gba góòlù mo ti rán wa létí lọ́pọ̀lọpọ̀ pé láyà nàbà muhammad sallallahu alayhi wa sallam owó kíni wọ́n ná owó góòlù àbí sílvà kéèyàn ó fi góòlù pààrọ̀ góòlù alẹ́bí ní orí ìbánu. ìlà ha án àyàfi tó bá jẹ pé góòlù ní ẹ̀yìn ẹgbà yadan ìyadin lẹ́sẹ̀ náà ìtumọ̀ ha án wà ha án nù. tí ò ní sí pé ìwọ gba góòlù jẹ lónìí ọ̀rá ni padà wà lọ́la ìwà gba iye gíráàmù báyìí ọ̀gá àmọ̀ ìbálò. wàlúfọ́dọ̀ tó bẹ̀lúfọ́dọ̀ kọ́dà bó ṣe pé sílvà náà ni. àlẹ́bí ní bọ́lá ti di káàǹtì sílvà gba sílvà míì tí ọ̀jẹ́ pé lójú ẹsẹ̀ ló ń kálukú gbantí ọlẹ́tọ̀ sí alẹ́bìnrin rìbá ni sallallahu alaihi wasallam. bákan náà ni alburru bilburri oúnjẹ tí wọ́n ń jẹ lójú ayé alẹ́bí sallallahu alaihi wasallam bíi jéró òun ni burru bíi kọ́mṣù òun ni bíi wíìt tí wọ́n fi ń ṣe búrẹ́dì àti nǹkan kan. alẹ́bí ní bá fi gbára wọn náà sí èsèké lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀yìn ẹgbà ẹmu wá ànábì ní rìbá ni. kọ́dà bí ọ̀jẹ́ yìí wọ́n bá jẹ́ kí ni aṣàìrú bí ṣàìrú ẹ̀mí ni bí àgbàdo ní lọ́kà bàbà ní gbogbo nǹkan hóró bẹ́ẹ̀. wọ́n bá ti jẹ́ pé kìí ṣe pé ń gba ìwọ náà mú wá lẹ́sẹ̀kẹsẹ̀ ànábì ní kíni rìbá ni sallallahu alaihi wasallam. kíni tí ànábì ń sọ fún wa ń bí sallallahu alaihi wasallam. òun ni pé rìbá rìbá tá à ń wí rìbá tún sórí ti méjì rìbá rìbá rìbá ń ti ń jówó èlé ọ̀pọ̀lọpọ̀ ń tíye ti rìbá làwọn èèyàn ń pè ń rìbá lónìí. ẹ lórí rédíò káì má gba rìbá owó ẹ̀yìn wọ́n ń kì í ní kìí ṣe rìbá. sẹ̀rí àpò owó ẹ̀yìn ní ríṣùà torí bẹ́ẹ̀ ni ká má máa dà pọ̀ ń jẹ́ kí ìdájọ́ rìbá máa dàrú láwọn èèyàn lójú lónìí. owó ẹ̀yìn ṣe kí ni kìí ṣe rìbá àmọ́ màá yàtọ̀ náà làwọn méjèèjì ìwọ̀ làwọn méjèèjì àmọ́ bàbá ní rìbá ń ti ń jẹ́ rìbá ọ̀nà méjì ló kún sí. rìbá alákọ̀ọ́kọ́ là ń pè ní rìbá ànàsíà rìbá ànàsíà ìpínlẹ̀ kejì ní rìbá àlùfọ́bùlì rìbá àlùfọ́bùlì wà rìbá ànàsíà ìran rìbá méjì náà nù. ìtumọ̀ ní rìbá ànàsíà ni pé rìbá tí ó ṣe pé ọ̀kan nù ọjà méjèèjì ò tí ì délẹ̀ ìwé ìta nẹ́bí wí gbogbo hadith alákọ̀ọ́kọ́ hadith Umar bin al-Khattab ń tọ́ka sí kíni ojú ọ̀nà rìbá kan péré káńpẹ̀ ní rìbá ànàfíà. òun ní bá a bá wò ó bàbá ní èlé àwa máa túmọ̀ owó èlé ó lè má gbé èlé kọjọ́ rìbá. bàbá ti ṣe kí lẹ́sẹ̀kẹsẹ̀ bó ti gbígbé ẹ̀ wá ìwọ náà ṣe kí ni gbogbo fún ìbáṣẹ̀rí àpò rìbá ànàfíà òun là nàbì sọ pé sọ̀rọ̀ sọ́lá ńlá ha án wà ha án. Bíbẹ́ lẹ́ẹ̀kejì, òun lọ́kàn nu hadithu káàkà yìí, òun là ń pè ní rìbá alifọ́bùlì, rìbá ti èlé, rìbá ti kíni èlé. Àkásàlà yẹ rìbá nàfi àìsóríkò gan ni ìpìlẹ̀ rìbá. Rìbá nàfi àga ni òun ìpìlẹ̀ rìbá. Kótó nípa mẹ́wàá Mùhàmmad sọ̀rọ̀ sọ́lá dé nínú tàn rìbá táwọn èèyàn ń jẹ. bí ẹnìkan bá yára ọjà lọ́dọ̀ ara wọn ẹnìkan jẹ ẹnìkan lówó ó ti wá ní pé iye bàbá yìí lọ́ọ́ ta owó yìí padà àbí lọ́ọ́ sanwó ọjà yìí gbogbo yóò ti burú o tóra ti sọ fúnra wa pé oríṣi ọ̀nà mẹ́rin lọ́jà ọjà rí owó rèé oríṣi kan ni ọjà ní owó ń bọ̀ oríṣi kejì owó ní ọjà fẹ́ dé oríṣi kẹta nù oríṣi ní kíni kò sówó kọ̀ sọ́jà gbogbo ẹ̀ láti ṣàlàyé fúnra wa kẹta àkọ́kọ́ yìí kò sí tó burú mẹ́ lẹ́yìn ọba ti kọlu nǹkan ní òfin ṣẹ̀ríà tọ́wá wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́wá tó gbà tó yẹ kí wọ́n gbowó tí ẹni tí ó gbowó bá wá dé tẹ́ni bá wá lówó wọ́n wà ní kò le tó lówó ni wọ́n wà fún ní options méjì àtàrúbí àmàkùnrin ṣe olówó tó kàn nísìnyí àbí ká yí sí rìbá olówó tó kàn nísìnyí àbí ká sọ ọ́ di kíni àtàrúbí ká sọ ọ́ di rìbá níbo mi wọn á ní zid wata ajal zid wata ajal ẹ̀rí kí àkọ́kọ́ ẹni ọ̀fẹ́ gbowó ní òwú ṣé olówó nísìnyí àbí kí ó di rìbá kó fi nǹkan kan lé ìgbà míì mẹ́tò ti fẹ́ ni ọ́ jẹ́wọ́ gan-an ní ọkọ̀ sọ bẹ́ẹ̀ kúrò ìdí ń ṣẹlẹ̀ láyé lónìí òun sọ pé zid wata ajal fún mi nígbà díẹ̀ sí àmọ́ iye owó nǹkan ìsàn ti kùn ó fi hàn pé tá a bá gbọ́ ọ̀rọ̀ yé dáadáa ojú kìíní ojú kejì rìbá ni ọ̀dà ìṣẹ̀rí àkọ́kọ́ ẹ̀ mọ ẹni tí ń gbà á lópìlẹ̀ owó rìbá ni abẹ́ni tí ó fún yàn lópìlẹ̀ owó rìbá ẹni kéèyàn fi mọ ọ̀rọ̀kọ̀rọ̀ ní kéèyàn máa pé èmi ò sọ fún báńkì pé wọ́n fi interest lé àwọn ni wọ́n kàn fi lé gbogbo ojú ọ̀nà méjèèjì rìbá ni fẹ̀rí àpọ̀ àjèyí tó jẹ́ pé ẹni ó sanwó ni ó gbé kalẹ̀ abẹ́ni tí ó gbowó ló ti kíni ló gbé kalẹ̀ ìdá méjèèjì. rídà nàṣí àyí òun lànàbà Muhammad sallallahu alaihi wasallam wá ṣàlàyé bí àdìsọ alákọ̀ọ́kọ́ yìí. ṣé ń fi hàn pé ní gbogbo àwọn ìfẹ́sà náà lè dákọ̀ yìí sallallahu alaihi wasallam. àyà wa dákọ̀ az-zahabu wal-fidda. ẹlòmíràn máa wá wò pé ìmọ̀lówó wà ń bí nídìí. owó ń o torí pé láyé ànábì sallallahu kí ni wọ́n ná zahabu àti fidda àwọn náà wọ́n ń kẹ̀ ní dínárì owó tí wọ́n bá mú látara záàbù wọ́n ń kẹ̀ ní kíni dínà èyí tí wọ́n bá mú látara pébọ̀ sílvà kí ni wọ́n ń kẹ̀ dírhámù. àdéhùn bàbá wa di lónìí báwọ̀ bá ná dínárù ká ná dírhámù àtà ná náírà ń kọ́ bọ̀. bá sì lọ bò mí náà tó nílùú èbó ni àwọn náà ná lamẹ́ríkà wọ́n ná dọ́là àti sẹ́yìn bí ẹ̀ bí Saudi wọ́n ná rìálì àti hálálà ó ti rí gbogbo ayé rẹ̀ oríṣi oríṣi méjì náà ló máa jẹ́ ọ̀kan ó sì ju ọ̀kan lọ látọjú ayé ànábì sọ̀rọ̀ àtọ́là lónìí mo ti rí nù. òní kí ẹ̀rọ máa wá pé òkú dáko owó mẹ́ owó náà lò ó tó dúró nípò àdáhàbù wàlúfẹ́dọ̀ lónìí ní nàìjíríà yìí dáhàbù ní náírà fẹ́dọ̀ ní kí ni kọ́bọ̀ kí ẹ̀rọ máa tanra rẹ̀ nípa báyìí ká wá wo ọ̀nà ìwọ ọ̀fẹ́ gba owó ẹ̀fẹ́ ẹ̀kíńjì owó ìwọ́ kó bóyá ń gbà tí owó sílẹ̀sílẹ̀ pọ̀ ọtún wá pọ̀ lọ́wọ́ rẹ̀ nǹkan wá ní òun níbi rẹ̀ àmọ́ òun fún ọ ní pépà owó pépà. wọ́n bá di pé ní ẹ̀yẹ kówó sílẹ̀ kalẹ̀ lónìí ẹ̀ padà wá gba náírà lọ́la tó bá mu kò bá mu níta nẹ́bí ń wí mu sallallahu alayhi wa sallam. illa ha'an wa ha'an ọ̀rọ̀ yìí ò lè yé wa púpọ̀ àmọ́ kí n kọ́ lọ́nà tí ó gbà yé wa tọ́rẹ́ lomi ò tí ì fẹ́ rí reason fún un pé ẹbí yìí kan náà ni ó kó kó wa àti ibi tí ó ti hàn bàbá jẹ́ ni tí máa rìnrìn àjò jáde kọ́lá bí yàn ń lọ kó tọ́nu lásán tí ń lọ ra tòkun bọ̀ lọ́mọ hmm? tẹ́ owó fífà ẹ fi tọ́jú ànábì ń wíyé nu ọ̀là ọ̀sọ́là ẹni tí ń lọ mọ́kà àbọ̀ ń lọ ìlú èbó ọ̀sà tẹ dọ́là ọ̀tẹ rìálì. wọ́n wá mú owó náírà lọ́wọ́ lónìí ní tọ̀ owó náírà àti mo ní ní two hundred thousand mo ní ẹ bá ń wó èlò ní ọ̀wọ̀n ní fífà àbí àbí rìálì lápèjúwe mi ọmọ yìí wọn ń ta sífà o bóyá irú àmọ́ mọ̀mọ́ pé náírà máa jù lọ àbí àṣà bóyá irú two hundred thousand ti ẹ̀hún ó lè ti di mílíọ̀nù lọ́dọ̀ tí wọn lè dèdè mílíọ̀nù ní o. a ọ̀rọ̀ á ní ọ̀dà ẹ bá ń kó sẹ́fà àwọn ọba lọ́la kí nǹkan á fún yín ní nǹkan á fún yín ní two hundred thousand ni. ní ti ń ṣẹlẹ̀ practically mi o bàbá wa dé lọ́la ìbá wa dé torí pé lẹ́nu òní kọ́ la àwọn nǹkan méjì lè ṣẹlẹ̀ kí tiẹ̀ máa ṣẹlẹ̀ ni nínú tí sèfà tí wọ́n pè ní one million lánàá kó ti dè ló ó ti di nine hundred thousand lónìí àbí kó sì ti di one point one million ọ̀kan tẹ̀lé fún méjèèjì ọ̀kan náà wàá faramọ́ lẹ́tí hmm? sẹ̀rí ọ̀fẹ́ kọ́ fẹlẹ̀ lọ. yọ padà wá já síkì ẹnìkan jàǹbá ẹnìkan náà ni. torí pé o ìṣèfà lé lọ́wọ́ látàná kóun náà ti rí ìta kọ́ta.